الدرجات العليا يا ذا المنة يا رب يا ذا المنة يا رب لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولا لا حول ولا قوة إلا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنام نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكرا وقاب سوريت الحياة السعيدة إسميري إسمي لوريري ألم تسألوا إلياتنا القيامة eléyìí ni ètò àkọ́kọ́ ọdún yìí a bẹ̀rẹ̀ nínú Ramadan ní iléeṣẹ́ SBS 96.9 ní ẹ̀sìn tẹ́lọ́jẹ nílùú lọ́rin bí a kí gbogbo àwa mùsùlùmí pé a kó àmójúbà oṣù Ramadan a kó àmójúbà oṣù Ramadan a kó torí pé ẹni tó sì bá bá láyé eríire ni o tó ọlọ́run jíríire náà e bá wa kalẹ̀ tó jẹ́ ká kó fún wa ní sẹ́ẹ̀rì sí kó fún wa ní wàá ẹ̀sìn rí ẹ̀sìn dáadáa náà jẹ́ ká lè sìn wọ́n jẹ́ àwọn bàbá sẹ̀sìn lóṣù yìí láwọn kan bẹ tí wọ́n sẹ̀sìn ọlọ́run ká wa kọ́ ara wọn kọ́lá títí bèrè kọ́lá jẹ́ kan dọ́lọ́ àwọn ẹbẹ̀ ọlọ́run kó fún wa gbà lẹ́sílẹ̀ àbẹ̀ kó fún wa yàn lọ́wọ́ tó Kùránì sọ́dákọ̀ àti gbogbo àwọn àtàrò àdúrà ìgbàṣẹ́rẹ tó wà ní ọlọ́run kó fi ràn wá lọ́rùn kọ́lá títí bèrè kọ́lá jẹ́ kan dọ́lọ́ pẹ̀lú ìlú lágodo Sheikh wa Abdurrafi السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وعن شيخ وانا ني اتبوني شيخ واني ọ̀sẹ̀tọ́kọ já lọ́jọ́ alamisi ẹnìkan béèrè béèrè nípa adákùn ká bá sọ̀rọ̀ nípa ásámú àwájú pẹ̀lú ògbọ́lọ́ òun náà ni a sì ṣe wá bẹ̀rẹ̀ òun náà láti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀dọ́lọ́ akúmọ̀ pé nígbàwẹ̀ yìí àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ tó ṣe gbòógì púpọ̀ lẹ́yìn àwẹ̀ tó jẹ́ pé òun gangan lórígun kan nínú orígun Islam nínú oṣù yìí nínú àwọn iṣẹ́ tó tún pàtàkì òun náà ni kìyàmù Ramadan kìyàmù Ramadan pé kìyàmù Ramadan yìí táwọn máa ń pè ní ásámú ó ní àwọn ìdájọ́ àtàwọn òfin tó dè gbogbo àwọn tó súnmọ́ yìí ẹ bá wa ṣàlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ pẹ̀lú ìdọ́rọ̀ káwọn èèyàn kó lè máa jẹ́ ìrántí fún ta ti gbàgbé ẹni tí ó mọ̀ kó tún lè mọ̀ tí ó mọ̀ kó lè yí kó sì tún máa jẹ́ àkíyèsí nípa àwọn nǹkan táwọn sáàsì sí tó dáa bá láwọn yìí ká lè túnra wa sí níbẹ̀ ọlọ́run bá lè kíọ́lá kọ́ bá sàlékún tó tọ́nà fún un kálí ọ̀sán fọ́dọ̀ mọ̀ṣúkúrò mi náà wà máa jẹ́ alhamdulillah wa salatu wa salam ala rasulillah وعلى آله وأصحابه ومن ولا أما بعد أدوك فلان بالله سبحانه وتعالى أن ينوى بناك ما هو أهله أترك يلوم باتجير فالنبي صلى الله عليه وآله وسلم إكيلوم باتجير قام أبو أمرا لأن النبي أتبع ما صحابة أتبع في ذا دات لي ورقما يفي دي أجاب من القيامة لي به أجابي أمتي فضلات الإمام أتبع بشواجه مبقي أبو مسلمين أبو بيتي ọwọ́ jẹ́ ètò yìí tọ́nà dé à ń kíra wa kú àmójúbà Ramadan à ń kí wa kú oríire yìí tọ́nà bọ́lá ọ̀rọ̀ tó wá sí kóńgẹ́ rẹ̀ yìí kálukú wa ká gbìyànjú ọba sí lágbára ma torí ọ̀kan náà lèyàn gbà téèyàn kẹ́ ń gbà míì má ọlọ́run ọba ló sì mọ̀ èyí téèyàn gbàgbẹ̀yìn àdọ́lọ́run bọ́lá kọ́ mọ́tì ìṣẹ̀lẹ̀ yìí ní àgbàgbẹ̀yìn fún wa bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá kọ́lọ́n kó jẹ́ ká wà náà àtàjọ yorí ẹ̀ pẹ̀lú rọrùn kó tó wá jẹ́ ká gẹ́gẹ́ bí àsìkò wa náà pé oúnjẹ kọ́ta lẹ́sìn mìíràn tó ní wọ́n ṣe pẹ̀lú tarawih kìyàmù Ramadan ìdìde kírun lóru nínú Ramadan ìrun àkísìmí nínú Ramadan ẹgbẹ́ báyìí Ramadan ti jọ́ra yàn ń pe ìyẹn náfìlà lóru nínú Ramadan ẹ fà pé inú àwọn nǹkan tí ìpìlẹ̀ wà fún ni a rí wípé àmùsùlùmí gbogbo tó wà lẹ́jọ́ pé níta àti jọ́sìn fún Allah ni nǹkan kan téèyàn gbọ́rọ̀ sí téèyàn gbọ́rọ̀ jẹ́ díẹ̀ ni àyàfi kéèyàn orí ẹ̀rí jẹ́ mi nso látọ̀dọ̀ ọlọ́run ọba Allah azza wa jal àbí látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam kí wọ́n lẹ́rìí jẹ́ mi ń sọ lórí wípé ìmá dìde náfìlà nínú òru Ramadan nínú nǹkan tó pàtàkì ni tó sì nítumà tí mùsùlùmí nígbà rẹ̀ sì gbọ́rọ̀ ṣe àmójútó rẹ̀ dáadáa àti nínú àwọn ìpìlẹ̀ rẹ̀ àmì ìsọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ níbi ìsọ̀rọ̀ lójú òkòrò lórí pé ká múra láti máa yan náfìlà dáadáa nínú òru Ramadan àti níbi àdéhùsọ Abu Hurairah radiyallahu ta'ala anhu èyí tó jẹ́ ìmáàna wà ti sábẹ́ ọgọ́fẹ̀rọ̀ láhú máa tàkọ́dà máa mẹ́ zambi. ọ̀pẹ̀ àjẹ́sì yìí ni anábìbí ń sẹ́wárí jókòrò lórí máa dìde yẹn náfìlà ní òru rọ̀mdọ́ ni àlébìdì gbogbo ẹnikẹ́ni tí ọba yẹn náfìlà tó dìde mọ́ ń kọ́nà rọ̀mdọ́ tó yẹn náfìlà tó kírun nínú òru rọ̀mdọ́ ni yàtọ̀ fún ìfẹ́ sọ̀rọ̀ àyàwó náà kò tí a ṣe gba àwọn táǹkì bọ̀ tọ́jọ́ àyìn ìtàárọ̀ ní àwọn àṣùbá àyílá lásàrì magribi ìṣáì àyíkẹ́bà tí ń kí àwọn bọ̀tẹ́lẹ̀ òun lọ náà ni àwọn nẹ́fílà tá a máa ń yàn síwájú rẹ̀ ń lọ náà ni ẹ̀rọ òun náà wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí rọ̀mdọ́là ní ìtún àmà máa sàlẹ̀ bá gbogbo ẹnikẹ́ni tó bá yẹ nẹ́fílà ní rọ̀mdọ́nù ìná ìnà wà ti sábàn tí máa ń rẹ̀ dúró dáadáa tí ọ̀la yẹn ń bí máa ń lànà wà tọ́lọ́ ọba rẹ̀ àwọn ọ̀tọ̀ mọ̀láyíkà àní tó ní gbàgbọ́. ló ní àti sẹ́wọ̀n ọlọ́run sì ni òun tó ń sìn pẹ̀lú ìgbàgbé rẹ̀ wípé òun ò tún gbọ́dọ̀ fi ṣe náà wàfẹ́ lọ́bọ́lọ̀ tí ní kò fi sẹ́wọ̀n ó sì gbọ́dọ̀ fi sẹ́yìn wà sí sábà ní tó wá ara kan ẹ̀ láti ń bẹ́ ń bẹ́ ànábì ní ogún fọ̀rọ̀ láhùn máa ta kọ́dà máa mi sẹ́ǹdì àwọn ẹ̀sẹ̀ tó ti tẹ̀síwájú ọlọ́run bó fi orí ẹ̀sẹ̀ rẹ̀ dín nínú ìpàdé pàdé mi sọdún jòkòrò tí ó jẹ́ ìpèsè rẹ̀ fún tó wá bèèrè lọ́wọ́ ìyàwó Aisha wípé kí á mọ̀rọ̀ láìlì àdìs iná báwo là á ṣe máa ń yẹn nẹ́fìlà báwo là níbi ìṣẹ́jẹ́ ṣe máa ń yẹn nẹ́fìlà ní Ramadan báwo là níbi ṣe máa ń yẹn nẹ́fìlà ní Ramadan ìyàwó Aisha radiyallahu anha wọ́n sọ nílẹ̀ wípé àníbi sallallahu alaihi wa sallam ó jẹ́ ní Ramadan o àbí òkè ẹsẹ̀ ní Ramadan ànábì òkè ń lékún buraka mọ́kànlá lọ àti ó láti rìn pé ànábì máa bí máa ń yẹn nígbà tí ànábì máa ń yẹn ní Ramadan tó ní buraka mọ́kànlá ìyàwó Aisha wọn ni látẹ́sẹ̀ an husnihinna wa tulihin ọkà mọ́rọ̀ kan fẹ́rẹ̀ mọ́ yìí mọ́ wá bẹ́ẹ̀rẹ̀ bóyá níbi tí máa ní ti máa ń yìn àti máa dáa gan-an dáadé máa gbó lórí ọ̀tí àrẹ́dì máa pẹ́ mẹ́ gan-an ayípa àwọn ilé fún àwọn wípé anabi sallallahu alaihi wa alihi wa sallam anabi a máa yàn án máa pé máa náà ní inú sunna fẹ̀rẹ̀líyà ipe anabi máa yàn láfílà nù rọ̀mdọ́n anabi tó máa ṣe wáyé dókòrò ń bí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ayípa tó jẹ́ sunna tó kọ̀ọ̀lẹ́yà ibi ká tó máa jẹ́ ẹni tó bá tó sojú dókòrò láti fún yàn láfílà nù rọ̀mdọ́n orí ẹ̀sọ́ fọ́nà tó sàfún ní kọ́nà bọ́sà forí jẹ́ ìyìn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un àyíkú ìtumọ̀ àti pé ìkèlẹ̀ ń bẹ fún káyọ̀ nẹ́fìlà nínú rọ̀mùdọ́ọ̀nù tó bá wá rí báyìí àwọn àrùn pípẹ́ tí ń bẹ fún káyọ̀ nẹ́fìlà nínú rọ̀mùdọ́ọ̀nù yìí ọlọ́ọ̀bọ̀ lọ́kùn ní sẹ̀lẹ̀ pẹ̀lú fún wa àyàfi kọ́ sàlàyé bó láti ṣe nǹkan yẹn ìmọ̀ kọ́ dárí sátọ̀ àníná al-Qur'an al-Karim àti kí ànábì ó lè sọ lọ́rọ̀ táàtì mà bóò láti máa bóò láti máa yàn abẹ́ bóò láti máa yàn yìí òun náà ni wípé kìí jẹ́ wípé àwọn alákan ọ̀run fún ọ̀rọ̀ pé jẹ́ kí máa yan yín báyìí àbí jẹ́ kí n gbógba ọ̀nà báyìí no àbí ká sí bá níbi sọ̀rọ̀ lọ́fọ́ láti ní kí a ṣe ilé o àkọ́kọ́ náà wọn bí tí gẹ́gẹ́ bí ìfọ̀jú láti lè máa jẹ́ ṣe tọ́ka sílẹ̀ kan nípa pé àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí máa wá lábẹ́ kínní nígbà tí àwọn nẹ́fìlà òkú ti dáká yàn ní Ramadan ó dá lóòótọ́ ṣùgbọ́n bò láti wá yàn án bóòdá sí iná síláyìí arziki àti ti àwọn aisha yọ́dí allahu ta'ala anha ipa nabi sallallahu alaihi wa sallam anabi amanya raka mọ́kànlá arziki àti ti abdullahi bin abbas ń bèbèrè anabi amanya raka mẹ́tàlá nínú kí bá níbi tí wọ́n yẹn sílá rẹ̀ anabi amanya báwọn yàrá sàmì ẹ má bèèrè ẹ lè wádìí nípa kébé sí máa dá tó anabi amanya kí ó dá gan sáré máa ń ka àyà lọ bí wọ́n kọjá ń bi àwọn àyà tí ń túmọ̀ ìkẹ́ ọlọ́run àníjọ́ bẹ̀rẹ̀ náà ìkẹ́ ọlọ́run bá ń bẹ̀rẹ̀ tó bá kọjá níbi àwọn ayé àti ń tọ́ka lórí àwọn ẹ̀yà àlejò ọwọ́ sọ́dọ̀ ọlọ́run bá kúrò níbi ìyà fún òfin ẹ̀kọ́ sọ ọgbà kúrò níbi ìyà ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá kọjá níbi àwọn ayé àti túmọ̀ tẹ̀sí ní àníbi ọ̀fọ̀ ọlọ́run bọ̀ àníbi sì máa ní ìdí máa yàn àníbi sì máa wá yàn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ inú àwọn ti wà yìí wọn ni fébò làwọn èèyàn sì máa náfìlà yìí àti rà yàn gangan o àti gbogbo àti máa yàn gan sì máa kí àti mọ́sẹ̀gbásì náà máa sọ wọn ni pẹ̀sẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún àti ìṣáì àti rákà mọ́kànlá rákà mẹ́sàlá sí ránfẹ́ yẹn ni àti sáfì àwọn àníwò wítìrì gbogbo ẹni ó ti kíta tẹ́ bá ti wá kẹsẹ̀ láàrin ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta àwọn àlejò wákàtí ká kọmọ àṣàdúrà wọn máa dákọ̀ ya láta iye lẹ́po òwúrọ̀ àwọn ilé àìsílẹ̀ ńlá ni o ẹlòmíràn láti ti bọ̀ ẹ̀ ní ìyàwó sọ̀rọ̀ pé má béèrè fúlàní ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́lẹ̀bákà gbọ́ alihamdulillah ìlú nílùú báyìí ìtọ́ra tó tẹ́tí gbọ́ nǹkan míì wọ́n lágbọ́bìn lẹ́gbọ̀ ló ti dàrú lọ ẹ̀rí mọ̀ nǹkan tí tí ọba tó wá ka sọ́fìlì fásitì àtàn tí ọba tó fi nǹkan míì ní ọlọ́sẹ̀ bíbí amẹ́sẹ̀ẹ́n Allahu akbar sọmọ nàbọ̀rọ̀ Allahu akbar ẹ̀rí náà ka sọ́fìlì ikhlas ọdún dàtí méjì kó lè fún wallahu ahad ojúlé yẹn gbọ́dọ̀ kíyèsí àníyàn ìrànú kíkí láti là kéésì ọ̀rọ̀ yẹn fún ọ fáwọn ọmọ ìgbà ní kí ọ̀fẹ́kẹ́ sílẹ̀ ni bákan jùlọ mùsùlùmí ojú àdìsọ àwọn sọjọ́ kò lórí kíkúrò àti ìrìlẹ̀ adájọ́ àwọn ọjọ́ ọlọ́run bọ̀lọ́hùn ni àti ká ṣe é bí ẹni tó lọ́wọ́ bá ṣe fi ara wa bó ṣe ń ṣe kálíbà àrírú ládàá àwọn ẹ̀kẹ́ wájú ọlọ́run bọ̀lọ́hùn azza jal èrò ọ̀nà kan náà tí àwọn ìṣẹ̀kẹ́ ń gbà wá nù kọ́lá ilé ìwé ìrìn àní àríkò ìkẹ́kẹ́ gbajúmọ̀ láwùjọ wa dáadáa àní ìsìn máa bá nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ kò sí bí ó bá wọn fáṣí máa bá wọn sàlàyé ẹ̀tọ́ ọdọọdún láti máa wá rí kọ́lá ibi tí bàbá ní jẹ́ pípẹ́ àtọ́rọ́ àwọn míì tí ó ti gbé kalẹ̀ wípé máa bá wa kéde násìlò òru èmi nínú ilé iṣẹ́ rẹ́díò pé máa bá wa kéde máa bá wa kéde wàlá ilé ó sì yọ́ bá wọn fi tí ó kùránì ọlọ́kùnrin tó yóò náwó ní ọjọ́ tó nǹkan tí ma fẹ́ náwó tí yóò dọ́lájá sí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ náwó yìí hmm. ẹ̀yìn wọn bá kọ́ fẹ́ gbẹ̀rẹ̀ dáwọ́jọ́ ọlọ́ọ̀bọ̀ lọ́hùn ni eh. ó sì rọrọ̀ fún ọ̀sẹ̀ máa mọ̀ dájẹ́ hmm. ṣùgbọ́n wọn àpá àṣẹ fáwọn ni wọ́n ń gbé lárúgbé tó ẹwà tó lé iná ẹ̀ka gbà pé ó ta ní ọ̀sẹ̀ òun afẹ́ ti arí ẹ̀sìn ibi tí ó ti sọ wónù ni wípé ibi tí ẹ̀ bá ti ṣe tó yẹ pé ìyẹn ń ṣe èèyàn gbé iṣẹ́ ìṣẹ́ lànà nẹ́bì lárugẹ tí àti ẹ̀kẹ́ ń sọ ó sì kàn gani òní jèrè rẹ̀ kó ló ń já jèrè gbogbo alábàbá ṣe o torí ìdí eléyìí ìmọ̀ wa kéde wípé nẹ́fìlà òru òní ìrìnrẹ́kà kéde kan ní ìrìnrẹ́kà kéde kan fún àpéjọ yóò nípìlẹ̀ ní ọ̀sẹ̀ ọmọ ọ̀bọ̀lọ́ azọ̀ jẹ́lẹ̀. àbí àbí báwa yà ti ṣe báwa kó tó lọ ló ti látàlẹ̀ pé òru àkọ́kọ́ nẹ́fìlà òru ń bẹ ní o òru ẹ̀rọ ti sàkẹ́ ìdílé wọn ká

lọ́nàwó sí ọ̀nàwó dẹ̀ fún ojúná òṣùwọ́nà ẹjọ́ ọmọdé àṣùwọ́n náà wọ́n jìyà kiri nẹ́gi ẹ̀dáfún ẹjá fìfẹ́ níwẹ̀. ẹ wá ṣe wàhálà sòfò lásán. ẹ wá ṣe wàhálà sòfò òkè nìsín. ìfẹ̀mísẹ̀ ẹlòmíì ti jẹ́ ẹlòmíì ti ń jọ gbọ́ gbogbo mẹ́ta hmm. ló ń jèrè táàtì kí kí wọ́n tó bí wọn táàtì kí wọ́n tó bí wọn kọ́ńtàkì hmm. wọ́n láti bí ẹ̀yin náà

bẹ́ẹ̀ni pọ́ wá láti wáyé kan nílá tó wáyé ni ẹ̀rù wàhálà bùdó jẹ́ kí tẹ́lẹ̀ náà kò bá kíjú bẹ́ẹ̀ lọ́tẹ́lẹ̀ náà àti òdìdé wọn tó kí òun ẹ̀rù kò kọ̀ọ̀kan yóò bẹ̀kẹ́ nínú ìwọ́n jọlọ́hùn torí pé kí òun ṣe bọ́nà bá níbi ìṣẹ́ òṣè ni bọ̀ kó jẹ́ pẹ́lẹ́kà méjì fẹ́ni nìyẹn lágbára àti tí ma yẹra kàmí jìfèrè kí a sì yàn dáa pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí masu lágbára ma yẹ jẹ kó sínú wípé man qama ramadan ìmáàlẹ̀ wọn ti sẹ́rẹ̀ bókòrò láwọn máa tàkọ́ dẹ̀mà ní zambi tí ma ti yẹn kò síkọ́ àkọ́kọ́ kàmí jìfèrè lágbára àti yàn yẹ jẹ kó sínú àti yẹ ti wọnú yẹ ya yóò gbìyànjú rú yẹn ni kí yóò sàkólé kan rẹ̀ dáadáa hmm. àti ìdẹ̀wọ̀n náà láti àgùntàn àti àdúgbàwọn ìmọ̀ sàkólé kan rẹ̀ àgùntàn láti àkọ́yìn kan ní alẹ́ àtúnwọ́sẹ̀ tó wá kó kan fún àwọn èèyàn lóru náà pé hmm. yìí wọ́n fẹ̀kẹ́ sínú ìlànà tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm tàràwí ìwé tàbí wọn ni a máa yàun tàbí ìdí sí máa kí ìdí máa kí àsìkò gẹ́gẹ́ ní onífún tó tó ń gbà mí àmì ìlú alọ́wọ́ bẹ̀rẹ̀ ni àmì ìdáwọ́ àwọn akójọ pé àwọn aláǹfààní àti máa kí lóru ọjà máa kí lóru ìdálọ́wọ́ gbẹ̀yìn ooru àsìkò ènìyàn lè kí gẹ́gà ọmọ àtọwọ́ bẹ̀rẹ̀ àsìkò ló bẹ̀rẹ̀ ní àtọ́lájú lóṣù lọ́lájú àti oṣù lọ parí nígbà pé gẹ́gẹ́ bí tí ò sí apá ń bẹ̀ wọn náà ni wípé àsìkò tàrọ̀wé nínú àpò náà ni yàtọ̀ ìṣẹ́ sáàmù sáàmù káyọ̀ ọmọ ẹgbẹ́ yà àtìkọ́ sáàmù àtìkọ́ sáàmù kí ọmọ sáàmù náà kí wọ́n ti kí òun ṣáyìí ta ìyẹn ti láǹfààní àti kì í tẹ́bá ti kí ìṣá ìta yẹn ti ní àǹfààní àti ilé ìta bàbá tí wọ́n ti lábàlá yẹn. náà tó sáà ti ti ń bẹ̀rẹ̀ sí mẹ́. bùdà tí wọ́n sọ pé ìtọ́nu lájú ní tó tẹ́lẹ̀ máa ní kéèyàn lè sọ di ọwọ́ gbẹ̀yìn ooru. ìwọ́n tàbí ìyàwó sọ pé ọwọ́ gbẹ̀yìn ooru ìyẹn kẹ́lẹ̀ yóò dá kí lọ́wọ́ gbẹ̀yìn ooru. Hmm. yóò wá kí ń jà máa lẹ́yìn ìṣá yìí kéèyàn kí ń jà máa yẹn ní sí lọ́lájú báwọn. onílọ́lájú àní yẹn hmm. hmm. lọ kìyàmù di ọwọ́ gbẹ̀yìn ooru tẹ́kùn nípa lájùn rẹ̀ lásìkò tó lájùn nù àbí èyí ó kílásìkò tí lẹ́yìn sáré láwọn ìṣẹ́ ń kiri náà ni máa wọn dùn yóò tó fi dìlà jẹ̀má máa wọn dùn nílá àwọn òní yẹ rárá àsìkò táwọn èèyàn ń àwọn sunnata mùsùlùmí àwọn sunnata mùsùlùmí súnmọ́ta mùsùlùmí ṣe yẹn bí ká kí lẹ́yìn ní ìṣáyìn ayétòun náà ni àhábò ìlẹ́yìn wọn ni mo fẹ́ ká ṣe jù òun náà ni mo nífẹ̀ẹ́ sí jùlọ nígbà tó lẹ́yìn ìṣáyìn òun òun náà ni àáfin ṣe nígbà tó lọ́ba ní ṣe tọ́lá tó jẹ́ àwọn akẹ́wà yíra wa kójọ pé sọ̀rọ̀ dáhùn kíjà máa àwọn ọ̀gá ẹ̀yìn orí ìyá àmọ̀ yíra wa àmọ̀ rírì jí àmọ̀ ẹ̀nu wa kò ẹ̀nu wa kò tí ó ti ní jẹ́ pé àwọn akọ̀wà ní wọ́n kò ní àwọn ẹ̀rọ yóò padà sí pé àwọn àdẹ̀kẹ́ kẹ̀kẹ́ kò ní kí kẹ̀kẹ́ wọn fẹ́ àdẹ̀kẹ́ máa kí bọ́tà àkọ́lọ́mọ́ ọ̀ní ọkàn fọ́sí fún dáadáa lọ́tọ́ jẹ nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ lọ́kọ̀ hmm. wo kí ní ọwọ́ rẹ̀ owó alẹ́ ìtura jẹ́ fẹ́ǹtì mọ́tò wá pẹ̀lú ẹ̀ hmm. títí abáńká fẹ́lẹ̀ dòwú ọ̀pọ̀lọpọ̀ lónìí rí kímọ̀ wò hmm. ẹni wọ́n ti sọ̀hún ẹni wọ́n ti máa jí jíjẹ sáré ní oríire ilé ẹni ajẹ́fẹ́ sórí ire òun nínú Ramadan ni káwá kí nígbà yájẹ́ tó ń dàtí fi ní ọ̀làjùnú alimọ́mọ̀ náà wáyà ní mọ̀rànmọ́tò àkíyèsí kan tó ń bẹ tí mo rò pé ẹ ká pè mí pé kó kí ìsáyà ìbẹ́ẹ̀ ni kó pé fọwọ́ bá iná fọwọ́ bá lórí asámú àfáàní ìdàní asámù kan lòun lọ́tọ̀ ṣùgbọ́n àti ìkanwẹ̀rẹ̀ tí a bá kí ìṣá ìtàn wọn mọ̀ pé láàrin ìṣáyì tí wọ́n tó bẹ̀rẹ̀ asámú nẹ́fílà wà tí wọ́n gbọdọ̀ yẹn jẹ́dàkùn ẹ̀bá pàdé ìrírí rẹ̀. inú àwọn tó pàtàkì jù ó dà àwọn aláàbí kan lọ́jọ́ pé wọ́n tó ń challenge àwọn kẹjá kọ́ máa di kan fún ẹni tí wọ́n kọ́ ní nẹ́fílà wọn. Eh. ìtura tó jẹ́ kí ìṣá ìtàn báyìí wọ́n á kọ́ ìwà kọ́ ìlákà méjì náà mm. Tẹ́bílà la fẹ́ yàn, èyí tó kọ́ ni mẹ́tìlá kẹ́kọ́ ló ta kọ́ fẹ́ yàn, kò ní ìdíkìlẹ̀ kan, ó ń dì o. Ẹgbẹ́ pẹ́sì, a ní àwọn nẹ́fílà kí láńpẹ́ ní ọ̀rọ̀ wá sí ìwòtẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́fà àwọn nẹ́fílà yẹn wà pẹ̀lú àwọn àrùn ọ̀ràn èèyàn ni hmm. àwẹ́wà orúkọ sáàrùn nẹ́fílà tó so mọ́rọ̀ ọ̀ràn yẹn àdìsẹ́ tó ń gbà mí àmà yẹn síwájú ká tó kí ọ̀ràn yẹn ni hmm. àdìsẹ́ àmà yẹn nígbà tó bá kí ọ̀ràn yẹn tán ewu hmm. tàṣù bá nísìn ká tó kí ọ̀ràn yẹn láti yan arákàtà alfajiri ká tó kinu àyìn òun àyìn là ń tiẹ̀ òun ní ìdá àwọn ẹ̀ka tó tó fún nílẹ̀yìn lẹ́yìn náà mọ́gíríbì ìṣáì náà ní ní ẹ̀yìn ajẹ́pẹ́tì ìyàn kọ́yìn ẹ̀yìn ohun ìpìlẹ̀ àkọ́kọ́ kọ́ nù ọjọ́ akọ́yìn ẹ̀yìn sẹ́yìn láìsí wá bẹ̀rẹ̀ sí ka láìsí wá bẹ̀rẹ̀ sí kí tàrọ́wì ìdákì ní jàmá bí àṣemáki yẹn. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ náà sí làwọn tẹ́lẹ̀ òun ló fà. bẹ́ẹ̀ ìjọba kò mọ̀ lọ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọjà ìmọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ayé mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ti kí sẹ́yìn náà mọ̀tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ kẹ́kẹ́ sáfún wítìrì jẹ́ máa wí o hmm. wọ́n gbogbo kẹ́kẹ́ wítìrì nìkan yóò hmm. nìkan lọ́kẹ́ sí àdé ẹjọ́ bá kí tiẹ̀ rà tí ẹ̀ ìdìrí odi pàdé nínú. ọ̀rẹ́ hmm. ká mọ̀ yíwọ̀n tẹ́lẹ̀ náà pé nínú àwọn ojúṣe wa ní pápá jùlọ gba àwọn ọ̀rọ̀ àgbà àwọn nọ́fílà tó wá gbà pẹ̀lú ọ̀rọ̀ yẹn yìí ó pàtàkì gan nínú rọ̀mùdọ́nù wa ní inú àwọn ṣé olórí lágbègbè rọ̀mùdọ́jú jùlọ nínú làwọn yẹn wà kó lè kókó tó fi abẹ́rẹ̀ sọ̀rọ̀ wí ká tó bẹ̀rẹ̀ wọn sámú wa sábàbí ń kí ìṣá ìtàn ká gbìyànjú ká mọ ìyára kà méjì wọn. àyẹ̀bùtúlá ṣe ń wàá rọrùn fún òun dájọ́ kí ìṣá yìí jẹ́ mọ́tàjọ́ bẹ̀rẹ̀. Gbogbo ẹgbẹ́ ẹ̀sán bàbá àní ọ̀kọ̀ bá tó láti lè jẹ́wọ́ tó gbọ́n <laughs> ẹgbẹ́ tó ní ọ̀rọ̀ tí ẹni lọ́dún mùsàán. Nígbà tó láti sọ́lámà tán, hmm. àwọn ti parí àkárù ẹ̀yìn ó ti yàn kóhun tó kìrò jẹ̀ tán, tó máa tún wọ́n yẹn tẹ̀wọ́n ti bẹ̀rẹ̀ látàmú kúrò fún wọn tilẹ̀. Àyẹ́kọ́ yóò ti wá ní kòrò pé inú rẹ̀ náà la wà o. Hmm. Àní àwọn ọ̀run ọ̀ràn ìyẹn wa kákọ́ mú tó dáadáa ná, hmm. wọ́n ipá àjọ ń bẹ̀rẹ̀ ni, ó sì lè fún wa láǹfààní àti lè jọ máa yan ẹ̀rọ àwọn àti yan ìwé ọ̀nà sílà yìí, sáájú ká tó bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n asámú lẹ́yìn náà tó wá ní pé asọ̀rọ̀pẹ́ nípa bí ẹ̀sẹ̀ dé o kó kí ìrùn wákàtí àyè kó kí olùsẹ́ rẹ̀ lẹ́ni kó pé opportunity tó wà fún ẹgbẹ́ ẹ̀sẹ̀ dé láti jọra jẹ̀má pẹ̀lú pé ẹ̀sẹ̀ ó dé àníyàn òun gbà tó ń dé sí àti bẹ̀rẹ̀ ásámú ó lè join kó fi àníyàn ìrùn ìṣáyì ti ẹ̀rùn kó fi bá wa bẹ̀rẹ̀ ásámú tawakati kí tí wọ́n wákàtí kí rákà méjì tí ọmọ fúlàmà ìdíwẹ́kìlẹ̀ ṣe wà ń nàró yóò pé rákà méjì tó kù a jẹ́ wípé ó dọ́lá jàmáà pẹ̀lú ìkáyè tí èrí tí ní ìlú jẹ̀má òun àyàn fi jẹ̀má kí ìpìlẹ̀ bùkátà wọn awó yóò ká mọ́ alọ́ra pé ìtorí àmì àìkùjìlá jẹ̀má náà ìwà ni wá kí jẹ̀má yìí ni wá kí ìṣáyè lásìkò ayébùtú láti ìwé bá wọn kí ìṣáyè ní bá wọn títà rọ̀wé ìpinnu o àìsíkílà rọ̀wé ìpinnu nígbà nígbà tí a jẹ́ kí a lè lo àǹfààní eléyìí nígbà tẹ́ni tó bẹ́ẹ̀ jọ ọkà bí kìjọ àti ìṣẹ̀lẹ̀ sí yàn àti hmm. èrú tẹ́tẹ́tẹ́lẹ̀ hmm. tó á dé lẹ́yìn iṣẹ́ káàlù tẹ́kẹ́ mọ́sàn-án kí ìṣàkó pinna ó lè jọ imam hmm. kọ́kàn fi bá wọn kírọ́kà méjì náà pínlẹ̀ náà nípìnlẹ̀ ẹgbẹ́ bí sọ́wọ́n níbi àdéṣì ti Mu'adh bin Jabal. ẹ̀dà <laughs> ní àṣàmú kọ́ ju sọ̀kọ́ tó wà fún ẹ̀dà ní àṣàmú aláàánú sàn. ẹgbẹ́ tó náà tí wọ́n gbọ́dọ̀ súnmọ́ yìí àwọn àníyàn àwọn mọ́tò kọ́kọ́ kiri káàkiri àwọn àníyàn àwẹ̀ àníyàn àásámú àníyàn kiri kan wọ́n sáà ń bú wọ́n tó ń kiri káàkiri àwọn ọ̀rẹ́ tó ń bèèrè fún ìdájídẹ́ ìdára ọlálàsò yìí tí mo tó ń bó tí ní gbẹ́rẹ́ àwọn mọ́tò yẹn kiri káàkiri láwọn àgbègbè láwọn àgbègbè kan <laughs> pẹ̀tọ̀ wọ́n ti ṣẹ́ wà ní ìwé yìí àwọn àníyàn wẹ̀ àníyàn àwọn sámú ẹlẹ́mẹ́sàn gbà wẹ̀ ní kọ̀mọ̀níyàn wẹ̀ kọ̀mọ̀níyàn wẹ̀ ọlọ́run lọ́sàn-án

náà torí lórí òsì àníyàn inú ọkàn wa náà ni máa wà ìṣẹ́lú bá ti ti mọ̀ yẹn hmm. àyẹ̀bá àti ti lẹ́nu wípé látòjú àtàmì láti gbọ́sán ti lóṣù pé alhamdulillah àti ìbẹ̀rẹ̀ rọ̀mdọ́n ọ̀lọ́bá ẹlẹ́sìn náà tó ilé mi òun lásán àti àníyàn pàṣẹ wà mọ̀rọ̀ àti lẹ́nu pàṣẹ dáhùn èrò ọkàn ní èrò ọkàn ní tọ̀ èrò sáà ti ronú ọkàn hmm. kẹ́sì dìde ọjọ́ sàárì hmm. àkẹ́rọ̀ ọjọ́ sàárì fún àríwá lọ́la ni kàláàsì ó ti ní gbogbo àwọn tó simple ni bẹ́ẹ̀ wá ní ṣe ásámú náà hmm. ìyẹn tààrọ̀ owó ìṣà ti náà ẹ̀rọ ásámú àti kí ìṣà ìṣà ìmáàmù ọkọ̀ dìde ìmáàmù sọ ọ̀yá sọ́wọ́ sọ́wọ́ fakùn ẹ̀ tó sáfún iye bí ẹbí ìṣẹ́ tó sáfún ìyá ẹ̀mí wa dà ní pé a fẹ́ kí wọn asámú àyíkọ́ ní ti wà lẹ́nu àwọn alhamdulilayi àti lánìyàn o hmm. kò sẹ́ni ká ṣàwọn pé afáàní dàní àásámú hmm. kò sẹ́ni lìmọ́mù lẹ̀ dàní àásámú kò sẹ́ni ẹ̀kẹ́kẹ́ ti mẹ́mẹ́ èrò ọkàn wa àwọn náà àṣìṣí bí àfihàn ọ̀rọ̀ àtàtọ́ àmọ́dá ti lájọ́ gbọ́nà àwọn fẹ́yà àfikẹ́yẹ̀ ìgbọ́n ẹ̀sọ́ sọ lẹ́nu ni èyí jẹ́ àṣọ ọ̀kẹ́kẹ́ lẹ́nu o hmm. pé ìsọ lẹ́nu ni àríbi tó ti wá hmm. àníbí ọ̀sọ́ bẹ́ẹ̀ làwọn sọ́ájú ọ̀sọ́ ní ẹnu àtẹ́lẹ́ hmm. ajẹ́ pé yìí ò ní. bóyá ẹnu ọ̀sẹ́ jíjẹ́ tó kù ká sí ojú òpó lẹ̀ a máa kọ̀ntínú lókù lọ́la pẹ̀lú ìrọ̀lọ́ ọlọ́sọ̀ọ́sọ́ wájú lára ààrẹ wa rẹ́ pè ká pè sí nọ́mbà yìí zero seven zero three one five zero one two five zero seven zero thirty one fifty twelve hello. aleykum salaam aramatullahi wabarakatu adúgbò now amin amin ọ̀rọ̀ béèrè béèrè zero seven zero thirty one fifty twelve fifty zero seven zero three one five zero one two five six. Jésù náà tó sílẹ̀ tí pé màá bá ti bọ́ síwájú ṣàtẹ́ kí tí màá bá ti ní ká tó sáfù dáadáa. Hello. Aleykum Hmm. Naam. Naam, jazakumullahu khairan. Ani arfi kila ni lóòótọ́, ẹgbẹ́ àníyàn ní inú gbogbo sẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ níbi sallallahu alaihi wasallam innamal a'malu binniyat. Hmm. Ìjọsìn kéèkéè jẹ́ pé ní ọbọ̀ síbẹ̀ láì jẹ́ pé yán láníyàn tí ìyẹn fi fẹ́ ṣe àtẹ́gbẹ́ ọ̀rọ̀ ń bọ́lá sọ pé àrùsù lánàá ohun tẹ́sí mẹ́rin ká gbọ́ àti ẹ̀sìn mẹ́rin ká gbáwẹ̀ alhamdulillah bọ́ ẹnì kan gbọ́dọ̀ wọn ti ẹ̀mọ́ pé wọ́n rúsù kọ̀ lẹ́mìí kankan nígbà tó wọn jẹ́ náà kan wá jí pé àkẹ́wà ah, ni láti bọ́ sọ́dọ̀ ní ọmọ ọmọ kankan àyẹ́ ah, pé kò lẹ́mìí pọ́n fẹ́ gbáwẹ̀ nù ọgbọ̀rọ̀ ti lẹ́mìí pọ́n fẹ́ gbáwẹ̀ látàlẹ́ síwájú kílò tó mẹ́yìn òní tí ọgbàjúmọ̀ jù níbi pápá jùlọ tó bá jáwé ti lẹ́bàá ti síwáyé ìkílẹ̀ tó tún kún lásìkò sàárì ọgbọ̀ ìlẹ́nu pé tó gbáre la àbí ẹ̀mí tí èèyàn bá ti ní láti kìlẹ̀ yí pé àrùn ah, náà ti dé àwọn àgbà gbogbo ààrẹ ọdún àní oṣù kan ìfẹ́ yányá ẹ̀mí yẹn ti kó gbogbo ẹ̀ papọ̀ àbí yẹn ṣe máa ní ẹ̀mí àníyàn ọjọ́ kọ̀ọ̀kan aláwọn àpapọ̀ sọ eléyìí aláwọn àpapọ̀ gbogbo àpapọ̀ lórí wípé tó wá jẹ tó láti ní kéèyàn ní àníyàn kò ní ibi tá mọ̀ ẹfẹ́ inú sọ nípa ọmọ wa pé yorùbá ló fi sọ ní àbí lágbáwá wà ní bùkátà yẹn èrò tó wá ti ní lọ́kàn náà ó ti asamu kìyàmù Ramadan a sì tún kọ́ntínú lọ́la pẹ̀lú ìdọ́nà ọlọ́run sọ ọjọ́ lọ́la títí di ọ̀la náà tá a tún máa pàdé tá a bá méjì àbáwọn ẹgbẹ́ ẹran ètò yìí lọ́wọ́ kápẹ́ sí nọ́mbà yìí zero eight one sixty thirty nine eighty four twenty zero eight one sixty thirty nine eighty four twenty títí di ọ̀la dátùmọ̀ pẹ̀lú pẹ̀lú ọ̀dọ́ lọ́wọ́ ní àti ṣẹ́kù àwọn dágbére wa pé subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ṣé kò wọ́n yá kó wáyé yẹn? ṣé kò yá kó kọ́? adiós luego una síntesis.